adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọba náà lọ́ba tí adúpẹ́ fún àwọn fi tító bí aláàfin bẹ ọlọ́run àsọ́lá àti àṣe kọlọmọ́sẹ̀ ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ìpẹnisákèsí látọ̀dọ̀ òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam òun náà ni تقديم رضا الله على رضا خلقه كيما وايون ولون الله سبحانه وتعالى كيما وايون ولون وبانك kọjẹ́ pé àwọn èèyàn àmàtàǹgbè láwọn èèyàn jama ọ̀nà làwọn tọ́jẹ́ pé kulubuhum tataqallabu ìmọ̀ ń lọ ìmọ̀ ń bọ̀ ni ọmọ èèyàn yọ máa rò lẹ́mìí wípé mo fẹ́ nǹkan báyìí tọ́ba tún yá yóò tún lọ́wọ́ fẹ́ mọ́ ọmọ èèyàn yọ máa sọ pé nǹkan báyìí dáa tọ́ba tún yá yóò náà dáa mọ́ ọmọ èèyàn kò ní oore tó lè ṣe fún yàn ọmọ èèyàn ò sì ní agbára lẹ́yìn ìnira kan láti fi kàyàn àdísì ta fẹ́ ká láàárọ̀ yìí mo fẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa ká lè gbé yẹ̀wò ká lè ronú lérí ẹ̀ òun náà ni pé ká máa ti ìyọ́nú ọlọ́run ọba síwájú ìyọ́nú àwọn èèyàn ṣe láwọn èèyàn bá ṣe wáyé àmọ́ ń fẹ́ kí káwọn èèyàn ó máa gbé wa tóbi a máa fẹ́ káwọn èèyàn kí wọ́n máa fẹ́ràn wa a máa fẹ́ káwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ wa dáadáa wọ́n lọ da bẹ́ẹ̀ ọ̀dà kan máa sọ̀rọ̀ yàn dáadáa ó sì da kí àwọn èèyàn fẹ́ràn yàn a máa fẹ́ káwọn èèyàn kí wọ́n máa dùn sí wa. wọ́n ní gbogbo ní táwọn wá lọ́dọ̀ àwọn èèyàn yìí ká máa gbé e sí. Si ẹ̀yin tí ọlọ́run ọba wa ọba dẹ́dà àwọn èèyàn máa fẹ́ kó sin kan báyìí ọ̀fẹ́ ṣe torí kó lè bá rí ìdùnnú wọn òfin kan mílẹ̀ ò ní fẹ́ ṣe nítorí kọ́mọ́bà rí bínú àwọn èèyàn wọ́n ní gbogbo wa gbogbo tá a bá ń ṣe níjọsìn àbí tá a bá ń wù níwà àbí tá a bá ń ṣe níṣẹ́ kákọ́ máa wò ó wípé ṣé n tí ń ṣe yìí ṣí ọtẹ́lọ̀ ńlọ́rùn tó bá ti tẹ́lọ̀ lọ́rùn ìbá àmọ́tẹ́ bàbá àtìyá ẹ̀ lọ́rùn àti gbogbo àwọn ẹbí ẹ̀ àti gbogbo àwọn ìran rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ àtàwọn àfá ẹ̀ àtàwọn èèyàn ńláńlá ìbá àmọ́tẹ́ wọn lọ́rùn tọ́lọ́wọ́n bá ní kò ṣe o gbogbo tí máa ń sìn bí ọlọ́wọ́n nú tó ti ń ṣe é tí wọn náà rí pé tó ń ṣe yìí ọlọ́run ò fẹ́ àmọ́ àwọn èèyàn fẹ́ àwọn èèyàn máa wọ́n máa yàn ọ́ wọ́n máa gbé ọ tóbi wọ́n máa pàtàkì rẹ tó ń ṣe fòfé kìíní ìyẹn ọlọ́run bá ti sọ pé wọ́n fẹ́ àmọ́ ọ̀fẹ́ rí ìyọnú àwọn èèyàn ló fi ń ṣe àwọn olùfọ́à ni látara hadisi yìí tẹ́yìn bá ronú lérí ẹ̀ èèyàn rí pé ìrìn ní bá dáadáa bọ́ ń bẹ̀ ọlọ́run bá ju ẹ̀dá ẹ lọ ọlọ́run ju ẹ̀dá rẹ lọ ọlọ́run dá gbogbo tó dá tán ó sì jẹ gàba lérí wọn wọ́n ní lẹ́yìn náà ọkàn àwọn èèyàn gan ọkàn àwọn èèyàn tó fẹ́ kí ìfẹ́ wà wọn ọkàn yẹn ọwọ́ ọlọ́run gan lọ́wà ọba wọ ọlọ́run yóò ní wọ́n ọba sì wọ ọlọ́run yóò ní wọ́n lẹ́yìn náà níta dá àti ọba adẹ́dá síbàkan náà ni wọ́n tí wọ́n ṣe gbé ara wọn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo sẹ̀mí rẹ̀ ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run ló padà sí ọba aláàní ń tètò ayé ẹ̀ ní tó bá ní ọmọ ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ ní tó bá ní kọ́mọ ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò ní kọ́ ṣẹlẹ̀ wọ́n nígbà tí èèyàn torí ìdánilójú yìí kí ló wá dé téèyàn ọmọ wa máa wá ìyọ́nú àwọn èèyàn láti fi rí ìbínú ọlọ́run àwọn èèyàn tá a ni lẹ́ni ọlọ́run nìkan lálágbára ọkàn rẹ̀ sí lọ́wọ́ wọn ọwọ́ ọlọ́run ló gbogbo tí wọ́n bá ṣe wọ́n fẹ́ràn ni o àti ọ̀wọ́ alátọ́dọ̀ ọlọ́run adẹ́dá ẹ̀kan lọ́wọ́ dé lọ́wọ́ dé pé àwọn èèyàn lọ́wọ́ gbé láyà pé àwọn èèyàn ni àwọn èèyàn ni àwọn èèyàn ni sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn masari dọ̀lá ẹni tí bá ń wá ojúrere ọlọ́run tí ń wáyọ̀ ní ọlọ́run the sakhotin nas ní tí ń ṣe tí fi ń wáyọ̀ ní ọlọ́run ọba yìí àwọn èèyàn máa bínú tí bá ń ṣe é àwọn èèyàn máa bínú tí bá ń ṣe kí ni tí bá ń ṣe é bóyá ọmọ sí Islam pé àwọn èèyàn wá ń bínú bá àwọn fámílì àbáwọn òbí ẹ̀ kò ní dá wọn lóhùn yóò máa ṣe tiẹ̀ lónìí ọmọ ń ṣe súnà oní bàbá ń bínú ìyá ń bínú ọmọ bá tiẹ̀ lọ ni wọ́n ní gbogbo tí èèyàn bá ń ṣe tẹ́yìn bá ti di pé ọlọ́run ọba fẹ́ àmọ́ àwọn èèyàn àwọn ọ̀fẹ́ rọ́bì Allahu anhu wọ́n ní arákùnrin yẹn àbí arábìnrin yẹn tí ń ṣe yẹn ọlọ́run ó padà yọ́nú sí lérí ẹ̀ ọlọ́run yọ́nú sí ọlọ́run ọba àlẹ́ ó padà sọ di ẹni tó fẹ́ràn wà á rí dọ̀ ánìhùn náà ọlọ́run bó tún wá jí àwọn èèyàn nípa káwọn náà ká máa fẹ́ràn rẹ̀ ọlọ́run padà fìfẹ́ rẹ̀ sẹ́mi àwọn tí wọ́n kórìíra yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn lẹ́ṣẹ̀ tí ò ní yí àwọn èèyàn ilé ilé ilé ilé bẹ́ẹ̀ bá dúró lérí ẹ̀ lérí súnmọ́ lérí alukoran tó bá padà yá àwọn tí wọ́n kórìíra yín láàárọ̀ ọjọ́ wọ́n padà wá dọ̀rẹ́ yín nítorí pé ọkàn àwọn èèyàn yẹn ọwọ́ ọlọ́run lọ́wà nígbà tí wọ́n ti ń ṣe tọ́lọ́run fẹ́ yẹn ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ṣe bínú tí wọ́n fẹ́ lọ́wọ́ ọbẹ̀rẹ̀ tó bá padà yá ọlọ́run wọn padà fìfẹ́ rẹ̀ sí wọn lẹ́mìí wọ́n padà mọ́ wá sọ pé wọ́n lọ kọ̀rẹ́tì èyí tó ń ṣe gan lọ́dà èyí táwọn ń ṣe ọ̀dà wọ́n àrùdọ̀ ọlọ́run mú wọn yọnu fúláàsì wọ́n àrùdọ̀ ánìwò náà àmọ́ ẹ bàbá tí wọ́n máa takọ ọmọ rẹ̀ kọ́ gba súnà láàárọ̀ ọjọ́ wípé ẹ̀sìn ọlọ́wọ́n ọ̀sẹ̀ bọ́ mọ́ àwọn ọ̀mùtí mọ́ àwọn ọ̀sẹ̀ sìnà mọ́ àwọn ọ̀jálè mọ́ àwọn ọ̀sẹ̀ tatẹ́tẹ́ mọ́ àwọn ọ̀sà dádálẹ̀ mọ́ súnà ló wọ́n máa ṣe ẹ̀dákun ẹ̀sìn wọn náà ń pè lẹ́sìn tuntun nílẹ̀ Yorùbá lè ní tọ́mọ bá lọ universities tọ́wárí súnà bàbá rẹ̀ ọmọ wa bínú bàbá tó yẹ kó fèrè kalẹ̀ kó máa dúpẹ́ ipò ọmọ mi ọlọ́run ṣe lẹni tí ń dìde lóru ń ka kùránì ń gba àwẹ̀ ń sin lọ́hùn ń borí ń lo jẹ̀lúbáàbù ń lo nìkọ́ọ̀bù yóò wá bínú igbó ọlọ́ lè gbèsè àwọn ẹ̀fà ni ọmọ tó bá ti dúró lérí ìyọnu ọlọ́run bí bàbá rẹ̀ bá ń bínú ìbínú ọlọ́run náà ní ń sá fún ara bàbá ẹ̀ tẹ́lẹ̀ tí ò fi fẹ́ sẹ́ tí bàbá rẹ̀ bá ti wá mú fẹ́ sẹ́ ọlọ́run ọlọ́run ọba ti dọ̀rọ̀ ẹbọ ọlọ́run ti sọ ní ayà tọ́pọ̀ ní Qur'an ó ní wọ́n ń jẹ́ àdáka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibhuma fi dunya ma'rufa ọlọ́run táwọn bàbá yín ọlọ́run ti gbogbo ìran ẹ̀sìn tó bá wù kọ́ máa sìn irú gbàgbọ́ tó wà wù kó ní òfun lásọ òfun lóúnjẹ òfun lómi ọ̀ràn lọ́wọ́ ọmọ lọ síbítù orógùn fún ọmọ jíṣẹ́ fún àmọ́ tó bá di pé wá kọlu ọlọ́run ọlọ́run bá ní ọ yàrí ma lọ́wọ́ pé wá bọ̀ òrìṣà yìí ọjà gbàǹkì ní ìlọlẹ̀ lò lọ́sùn bàbá pé ìyìn lò ìyìn sì jẹ́ ìyìn sì lọ àmọ́ tó bá lọ fẹ́ rí ìyọnu bàbá yẹn wàhálà ni o nítorí pé bàbá yẹn ò sí lérí ìyọnu ọlọ́run àrẹ́bì ní gbogbo èèyàn tí bá ń ṣe tọ́lọ̀ ń fẹ́ àmáhùn èèyàn inú wọn ò dùn àrẹ́bì ní kọ́ máa bá ti ẹ̀ lọ ọlọ́run wọn padà yọ́nú sí àwọn ẹ̀dá tí inú wọn dùn náà inú wọn padà sí kí ni yọ padà dùn àmọ́ yìí bàbá mi tọ́lọ̀ padà wá sànú tán táwọn ọmọdé tó máa rọ̀ tí wọ́n rọ̀ títí tó fi wá dé gbóná padà wá gba súnà yọ́mọ wá sọ̀rọ̀ yóò ní afáyébá ń ọ̀tọ̀ ní tí mo rò pé wọ́n ń ṣe létà mo padà wá rí pé àwọn ni wọ́n wà lójú ọ̀nà gbogbo àwọn bàbá bàbá tí o ti yé abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣà ìjọ yẹn ní kọ̀ọ̀kan wọn àwọn tó ti yé náà ọlọ́mọdé apàdà sẹ́yìn anábì ni wọ́n máa lè tẹ́ mọ̀sá rídọ̀ náà ẹni tí máa wọ́n wá ìyọnu àwọn èèyàn bisáhọ̀tìlá ó sì máa pé ìtòhun ṣe táwọn èèyàn fi ń dunnú tí wọ́n ń sóhun yìí bisáhọ̀tìlá ọlọ́run ọbọ̀ padà bínú yìí ń wá yọnú àwọn èèyàn yìí fi ń wá bínú ọlọ́run ó náà mọ̀ pé òkú ṣíṣe ọ̀dá ó ní àwọn èèyàn máa pé kí ló dé tó wọn sọ fún ìyá wọn ẹ̀rí àwọn èèyàn àwọn èèyàn máa sọ pé ó láwọn ṣèjọ àwọn èèyàn máa sọ pé kí ló dé táwọn mutí àwọn ọ̀rẹ́ wọn máa bíhùn pé wọn ọ̀rọ̀ tí fáwọn àwọn èèyàn àwọn èèyàn ìkan tí ń ṣe táwọn èèyàn fẹ́ yìí àmọ́ lọ́wọ́n ò fẹ́ ẹ̀ ànábìrin ẹni tí ń bá ń ṣe nǹkan tọ́lọ́wọ́n bá Allah tí ò fẹ́ àmọ́ àwọn èèyàn fẹ́ wọ́n wá ń ṣe torí àwọn èèyàn kò tí dú ọlọ́run sakhitallahu alayhi ìyàwó Aisha ní ànábì yìí ní ọlọ́run ó padà bínú sí wa askhata alayhi nas wa askhata ọlọ́run fún wa mú àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n ń yọnu sí tí wọ́n ń sọ pé èèyàn rẹ ni tí wọ́n ní ọ̀dàmọ̀ ọ̀làjú àwọn èèyàn tí wọ́n ń hìlẹ̀ tí wọ́n ń pè á ah, bó ṣe wà yẹn ah, ó tẹ́ wa lọ́rùn o àwọn èèyàn tí wọ́n ń fẹ́ràn rẹ̀ yẹn ọlọ́run padà wá darí ẹ̀mí wọn wọ́n mọ̀ wá bínú sí wọ́n mọ̀ wá padà sépèlè kí là ń gbọ́ yín nínú hadithi yìí òun náà ni pé ojúbù khashiyati Allahi wa taqdimu rida ala rida khalqihi ìbẹ̀rù ọlọ́run ọba òun ni ká gbéṣẹ́ mi ká sì jẹ́ kí eh, ìyọ́nú ọlọ́run ọba kó tóbi lẹ́mìí wa jù yọnu àwọn èèyàn lọ kọ́lọ̀ wọn máa fẹ́ràn wa kéèyàn máa ṣe tọ́lọ́ ń fẹ́ kí gbogbo ayé ká máa bínú síyàn má wọrí ní tiẹ̀ má bá tiẹ̀ lọ tó bá padà yá wọ́n lọ padà lékè torí ọlọ́run ọba tó ń wá yọnu ẹ̀ yọ padà sọ ọ́ dẹni tí ọ fẹ́ràn yọ padà wá fìfẹ́ rẹ̀ sẹ́ni àwọn tí wọ́n kórìíra ẹ̀ bayanu okobati man athar ridon nasa ala ridon la a tún gbọ́yé nínú hadith yìí pé gbogbo ẹni tí ó bá ti ti ìfẹ́ àwọn èèyàn síwájú ìfẹ́ ọlọ́run ọlọ́run padà bàjá ọlọ́run padà bínú nítorí pé ó fojú kiri ọlọ́run lẹ́yìn náà ọlọ́run padà wá dájú àwọn èèyàn yẹn kọ́ àwọn èèyàn tí wọn yẹn ọlọ́run padà dájú wọn kọ́ àwọn náà padà máa bàjá padà máa bínú sí kò padà ní rí ala òun náà ní kágbára lé ọlọ́run nìkan ká sì máa wáyọ̀ nu ọlọ́run nìkan táwọn àwọn wáyọ̀ nu ọlọ́run ọba lé nìkan kan táwọn yẹn bá fẹ́ a máa ṣe táwọn yẹn bá fẹ́ àwọn ọmọ bá ti wà lọ. ọlọ́run là á máa ń dájú kọ àìdájú kò èèyàn òkú lè èèyàn ọmọ èèyàn wọn lè lọ da láàárọ̀ gbàtó fi dọ́rọ̀ ọ̀lẹ́ wọn lọ tún ọ̀tún mọ́ àwọn tó ń ní ọ̀dá láàárọ̀ wọn lè dìrọ̀lẹ́ kan ní o ti tún dá àwọn yẹn tí wọ́n lè yàn rí ni ọ́ tó bá dìrọ̀lẹ́ wọn ní èèyàn bútú ni ọ́ kí ló wá dé tọ́ wá gbára lé ọkàn ọmọ èèyàn tí ma ń yí lọ tí ma ń yí bọ̀ tọ́ wá fi ọlọ́run ọba aláàlẹ̀ ọba tá a máa ń gbára lé lẹ́yìn náà ànàkùlùbà ìbáàdì bi yadillahi subhanahu ká lè máa fi ọkàn àwọn èèyàn ọwọ́ lọ́wà gbogbo bá ń ṣe bá fi rí ọlọ́run nítorí àwọn èèyàn ìjọ ọ padà lọ́dọ̀ àwọn èèyàn náà ọ padà lọ́dọ̀ àwọn èèyàn yóò wá yí ọkàn wọn láti jẹ́ ká máa tàbùkù rẹ yóò yí ọkàn wọn wípé ká máa fẹ́ràn rẹ mọ́ nígbà tó ti fojú jẹpẹrẹ ọlọ́run ọlọ́run wọ́n sọ fún ọ pé gbogbo ayé àtọ́mọ èèyàn àtọ́kàn wọn ọwọ́ òun nìkan ló wà eléyìí yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè apply àdéhùn sínú ìgbésí ayé wa lérí gbogbo dáhùn máa ń sè ọdún níbọ̀ yín sí jama àtisọdún àwẹ̀ àbí àtisọdún léyà ọdún àwẹ̀ mi ni tó ń bọ̀ fáwọn yìí àbí ẹni ọdún tó bá yàtọ̀ sí ọdún Islam ẹni ọdún tó bá yàtọ̀ sí ọdún Islam àìṣe àìbá wọn ṣe àìjẹun bẹ̀ àmọ́ tó bá wò pé ah, àwọn ọ̀rẹ́ mi dádì mi àti mọ́mì mi they are not Muslims báwo mo ṣe fẹ́ ṣe ìyàwó mi ẹ́ nígbà ọdún léyà tèmi ma bá mi pẹ́ ma bá mi ní kọ́yà èmi ò ní àní ma bá mi gbà wẹ̀ ìyàwó rẹ̀ bí òkè òun gbà gbà wẹ̀ ó ní ọmọ bá wa ṣe ọdún tiwa ọyẹ dáhà náà wọn sọ ọdún tiwọn sọ pé ọdún mélòó la ní ọdún méjì ọ̀rọ̀ jama bá ṣe máa parọ́ ẹ̀ náà nù ó fi bọ́ wa ìpè bá sì dúró náà nù àtàkùn lédè náà nìyẹn wọn nítorí ìyọnu ọlọ́run làwọn àwọ̀ yọnu kí ni àwọ̀ yọnu àwọn èèyàn à ń ṣe dáadáa sí àwọn òbí wa à ń ṣe dáadáa sí àwọn ẹbí wa alhamdulillah à ń ṣe dáadáa sí àwọn neighbor wa bóyá wọ́n jẹ́ muslim àbí wọ́n ṣe muslim à ń ṣe dáadáa sí àwọn ọmọ èèyàn generally bóyá àmọ́rí àbámọ́rí torí tí islam nìkan mọ̀ ṣe nìyẹn àmọ́ tọ́lọ́wọ́n bá ti fẹ́ táà náà bá fẹ́ kò sí yóò ṣe súnmọ́ wa tó tàá sí kò sí bẹ́yẹn sì súnmọ́ wa tó tàá tẹ̀lé àwọn bàbá wa tẹ́bí wá ń sìn nǹkan míì tọ́jẹ́ pé arígbégi ní yọ̀ọ̀bá kura ni mọ̀kọ̀ bá súnà mú àpà wọn ti ni àyìn bá wọn ṣe nítorí ọlọ́wọ̀n fẹ́ nítorí ọlọ́wọ̀n bá fẹ́ kí ló dá máa wáyọ̀ nu bàbá àtìyá lérí ẹ̀ ọlọ́wọ̀n fẹ́ sọ́lọ́wọ̀n ojú bàbá àtìyá lọ àbọ́lọ́run kọ́ dá wọn ọlọ́run ló dá wọn ó lè díjẹ́ muslim ó dìgbà tó bá gbé ọlọ́run síwájú gbogbo ohun tí ọlọ́run bá dá pátápátá tó ti àwọn sẹ́yìn tó wá jẹ́ pé ìtọ́nà bá lọ́dà lọ́dà ìtọ́nà bá ní ọ̀dà ní ọ̀dà nídìí bẹ́ẹ̀ kéèyàn máa fi ọwọ́ kéèyàn máa fi pa idà ọlọ́run àwọn ọ̀nà tó yẹ máa ń gbà fi ọwọ́ pa idà ọlọ́run òun náà ní kọ́lọ́run lóhun ọ̀fẹ́ nǹkan báyìí káwọn èèyàn láwọn fẹ́ ṣe kò sì níta àwọn èèyàn lọ́fẹ́ ṣe kíni lọ́fẹ́ ṣe láti wáyọ̀ ọ̀nù wọn ọwọ́ àti ọlọ́run kò rí ìbínú ọlọ́run ọlọ́run ní lọ́mú yẹ́lẹ́dì wọ́n yóò lẹ́dì ọlọ́run lóhun òbí mẹ́rin gan òbí mu ọ̀rọ̀ ńlá ni ọlọ́run ó dì náà yẹn rẹ̀ pé wọn ò lọ́mọ ọlọ́run bá dì náà yẹn ní Qur'an ọlọ́run bá ní òkè àti ilẹ̀ wọ́n fẹ́ ya lulẹ̀ nítorí pé àwọn kan sọ pé ọlọ́run bá bímọ nígbà tí ntọ́lọ́run bá Allah tí ọ̀dá ti ń bínú báyẹn ọba Allah gan fúnra rẹ̀ bóun ní bínú ló ṣètò nígbà tí sánmà àti ilẹ̀ ń bọ́lọ̀ ń bínú àtòkè sánmà àtàpátá wọ́n ń bọ́lọ̀ ọba bínú ife anda awolé rahman walada nígbà wọn gbọ́ pé wọn lẹ́nìkan ní ọlọ́run bímọ nígbà táwọn yẹn ń bọ́ ọlọ́run bínú ọlọ́run ọba fúnra ara rẹ̀ gan bóun ìbínú ẹ̀ tó wọ́n sẹlẹ̀búrẹ́tì ọjọ́ ìbí ọmọ yẹn ìwọ́n wọn jẹun bẹ́ẹ̀ wọ́n pé àwọn yóò bínú téèyàn bá jẹ́ òun níbọ̀ láńlọ́dù mi ni ọ̀rẹ́ mi mi bí iṣẹ́ ni mákàbùkù bá wá bùkù yọkàn kò sẹ́ńtẹ́ gbà wálẹ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan la lọ inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ló ní wá ọ̀dọ̀ rẹ̀ ńlá sí padà sí abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọta ìsàlùkùn imáni wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh